bá ṣe ríwo ìyá mi wọ́n sá fún tó bá jẹ́ pé ògùn mo gbé bíi nísìn àbí mo gbọ́sàn ìlú nísìn àwọn èèyàn nífẹ̀ẹ́ gbogbo yẹn gbogbo ìdọ̀tí ni gbogbo yẹn yóò kàn máa mú àbàwọ́n báyìí mo sì mọ̀ pé owó ebi ní pa ọ̀pọ̀lọpọ̀ ọba tí máa ń lọ ń tọ òrìṣà lọ ibi ìyà àwọn àwọn ọba oko yẹn tí wọn ò yí nǹkan jẹ tí wọn ò lajú ọba tí wọn bá ti wá rí bóyá òun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 olúwo ọ̀fìwó mo sì kábíyèsí o mo sì mo bọ̀wọ̀ fún orí adé bàbá mo rí mẹ́sẹ̀gì yín kan mo sì stitch ohun rẹ̀ mo sì listen sí láti bẹ̀rẹ̀ títí dé òpin mo rí ibi tẹ́ ti sọ pé níbi tẹ́ wà yìí tó bá jẹ́ pé kéèyàn wá máa kó eriwo ìyá ni wípé kò ní sí iyì wípé gbogbo àwọn Ògún Ọya Ṣàngó nǹkan nǹkan ìdọ̀tí ni wípé poverty òun ló sì jẹ́ kí àwọn èèyàn máa ṣe bàbá mo tún ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí i ṣe rí i pé mùsùlùmí ni mí mùsùlùmí tí sì ń kírun níwọ̀n bá ibi tọ́lọ́run bá yọ̀ǹda fún mi mọ́ òun ni tí mo sì gbọ́ àlùkùránì yé ibi gẹrẹyẹ oní ọmọ bá àgbà ọbẹ̀ yìí sì mì nípọn àgbà látọjọ́ táláyé ti dáyé ní gbogbo ìran kọ̀ọ̀kan òní ẹ̀sìn ti pé méjì tàbí mẹ́ta àwọn Saudi tá ń wò náà ẹ̀sìn ẹyọ kan náà kọ́ ni wọ́n ní níbi ìṣẹ̀ṣe ibẹ̀ sì ni gbogbo ayé ti bẹ̀rẹ̀ kí advancement kó tún máa wà nítorí iyì ipò iyì tí ọlọ́run fi yín sí ọba wa ẹ má sọ̀rọ̀ nípa ẹ̀sìn mọ́ ẹ̀sìn tí ọlọ́run sọ pé káyìn ó yàn láàyò òun ni ìsìláàmù kò mí ní pé ẹni tó bá wá ń ṣe ìṣẹ̀ṣe wípé nǹkan ìdọ̀tí ni wọ́n ń ṣe nǹkan ìdọ̀tí kọ́ ni wọ́n ń ṣe ẹ má tún criticize religion wọn mọ́ nítorí tó jẹ́ pé ọlọ́run ọba gẹ́gẹ́ sọ nínú alukuran nínú surati bakora wípé ó rọ òun ọlọ́run ọba lọ́rùn láti ṣe kí gbogbo wa ká fọ́lò ẹ̀sìn kan nígbà tí ò sì ti ṣe ká fọ́lú ẹ̀sìn kan ibi tó lukálùkù bá fọ́lù sí tó lukálùkù sì ń sin ọlọ́run ọba rẹ̀ ẹ jẹ́ ká fi kalẹ̀ níbẹ̀ nínú àlùkùrá náà ni a sì tún sọ wípé lákúndín nìkan wà lìyẹ dín wípé kí wọ́pọ̀ ọmọ ń ṣe tiẹ̀ kémi náà kémi náà ọmọ ń ṣe tèmi nígbà tí tèmi ò bá dí tiyín lọ́wọ́ tí tiyín náà ò dí titi tèmi lọ́wọ́ but by coming down all the time coming out sir all the time and be criticising their religion it will not promote peace and love ọba ọ̀fà mùsùlùmù ni ọba ìlọrin bàbá wa ọlọ́lá àwọ̀ ọba ìlọrin mùsùlùmù ni ọba òmàrán mùsùlùmù ni ọba òró mùsùlùmù ni so many ọbas òní wọ́n jẹ́ mùsùlùmù ní ilẹ̀ káàárọ̀ òtù ní ilẹ̀ káàárọ̀ òjíire kò sì sí gbogbo èdè àìyedè ibi tó lukálùkù bá bára rẹ̀ kó lukálùkù mọ̀ ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé ìgbà gbogbo ẹ̀ ń criticize ni kò dẹ̀ sí ń ṣe constructive criticism tó ṣe destructive criticism ni kò dáa tó bàbá wa ọba ìwó ẹni tó bá fẹ́ tẹ̀lé yín ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé yín pẹ̀lú ìwà tẹ̀ ń hù nínú ẹ̀sìn yín kò kí ń ṣe by pulling other religion da. ẹ má jẹ́ ká tanná wá ìjà ẹ jẹ́ kí ìfẹ́ kó wà ní ilẹ̀ yorùbá ẹ wo ìjọba ìyíhun sheikh labibu ti àgbàjì nígbà tó pàdé pẹ̀lú màmá tí ó máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe kí ni wọ́n ṣe wọ́n dì mọ́ra wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn Saudi àwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ wọn náà wọ́n wà àwọn tó ń ṣe kìrìsìtẹ́nì ní gbogbo àwọn Arab Peninsula wọ́n wà kò sì sí èdè àìyedè kí ló dé tó jẹ́ pé ìgbà gbogbo olè máa ń jáde tẹ́ máa ń sọ̀rọ̀ down on ìṣẹ̀ṣe ẹ fi wọ́n kalẹ̀ ẹ jẹ́ kó olúkálùkù tọ ọ̀nà tó wù ú nítorí ni yóò jíyìn tiẹ̀ mi èmi ò ní ẹ ní sọ fún oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ò ní dìpẹ́ǹdì yín lọ́jọ́ àgbèǹdì àlìkíámọ̀ bàbá ibi gíga lọlọ́run gbé ipò yín sí àwọn tí ò tó yín ẹ má jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ fún yín ẹni yìí ní yín láwùjọ ẹ má bínú tọ̀rọ̀ mi yìí tí ò bá lọ bó sì ṣe yẹ kó lọ àmọ́ ẹ jẹ́ ká gba peace àti religion tolerance ẹ jẹ́ ká gbà láàyè nílẹ̀ Yorùbá ní tí ọba máa ń lò láti fi lògbà ó níyì ọlọ́run ọba bí mo ṣe débì nísìnyí ẹ mọ iye èèyàn tó ti wá kí mi nítorí pé ní ọ̀nà ọlọ́run tí wọ́n sì respect ẹ ṣe pé bóyá eriwo yà ẹ̀yìn bá ṣe eriwo yà mí wọ́n ṣàfù tó bá jẹ́ pé gan mo gbé bí nísìn àbí mo gbọ́sàn ìlú nísìn àwọn èèyàn nífẹ̀ẹ́ gbogbo yẹn gbogbo ìdọ̀tí ni gbogbo yẹn yọkàn máa mú àbàwọn báyìí mo sì mọ̀ pé owó ebi ní pa ọ̀pọ̀lọpọ̀ ọba tí máa ń lọ ń tọ òrìṣà lọ ibi ìyà